لله الحمد لله والصلاة والسلام على رسول الله على رسول الله ọba tí yóò ti sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀sán òní wòye àná lè rí tí àyè bàtà níbẹ̀ fàtìrà ọtí abẹ́ ìṣọ́ àti àbúrò ọlọ́run ìrọ̀lẹ́ òní lágbára ọlọ́run wọ́n tún jẹ́ nà wọ́n àwòkọ́ ọ̀hánìyà ìròyìn nípa àlùjẹ́nà àtàwọn ìròyìn àwọn tí ó wọ àlùjẹ́nà náà ẹni bí a sọ̀rọ̀ yìí fúnra wa nípa àlùjẹ́nà àlùjẹ́nà tá a máa ń gbọ́ báwo ni àlùjẹ́nà báwo ló ṣe rí ẹni tó lọ́wọ́ wọ àlùjẹ́nà náà àwọn iṣẹ́ wo àwọn ìwà wo ńlá àkọlù náà lòdì làbòjútọ̀. ẹlẹ́sìn wo ní ẹlẹ́sìn tí ó wọ àdìjẹ́nà onílẹ̀ rẹ̀ ilé ìkàtì ní wọ́ọ̀sì ìjẹ́nà káṣí ìròyìn àdìjẹ́nà kárò fúnra wa bóyá tí mo ti adéjáwọ́ ẹtí ń ṣe sìnà bóyá adé kúrò ńbẹ ẹtí ń gbowó ẹ̀yìn ẹtí ń lọ́wọ́ lọ́wọ́ gbà ẹtí ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹtí ń ẹtí wòṣẹ àtẹnudá wòṣẹ fún adágbèbá ẹtí bayò ẹtí jalè oníṣìná ọ̀pọ̀lọpọ̀ aláìní lẹ́rù ọlọ́run bí àbùkù bí àwọn àtẹjẹwọ́ bí àwọn àtẹjẹwọ́ tí wọ́n kó nínú rẹ̀ tí wọ́n ti lọ́nà balẹ̀ ní àtẹnudá rẹ̀ nínú ayé àlùkò àná ọlọ́run bọ́ba àlejòlá ó ń bà wá níyànjú ó ń ṣe wá lọ́dọ́rùn ká lè ṣojú kòkòrò láti wọ àlùjáde ìlera ọlọ́run sàábí kò ìlà àmọ̀síọ̀rọ̀ ìyàwó sí kò ní wọ́jà nẹ́ẹ̀tì náà òdúrà kàá òkè ìlànà ìwọ̀lẹ̀ àrùn sàábí kò ọlọ́run ẹ̀ṣẹ̀ lápá ti tètè. إلى مغفرة رجله بصلاة الجسر بدر الدم وجلتنا عرضها بكنا إسالي السجن لطفي الشيخ يكون هو الجنة وكذا الجنة الشقيق عرضها يبور في فعل كعرض الزمان والأرض قلتم ìbò sánà àti ilẹ̀. Èmi tá a bá ka ilẹ̀ àti sánà tá a bá pa méjèèjì pọ̀ àlùjẹ́nà níbu rẹ̀ lásán bó ṣe wù mí. Èmi tó bẹ̀rẹ̀ tẹ̀lé bó wà ní lẹ́sìn rẹ̀ báwo ni oṣù wa kù tó. Àlùjẹ́nà tá a tẹ̀lé pa rẹ̀ ni fíyà náà lè àyìn lọ́ wàlà ọ̀dọ̀ ní wàlà ọ̀bọ̀rọ̀ àlàkọ́lù tó bá wọn bẹ náà bàjẹ́ dájọ́ sílẹ̀ rà àwọn nǹkan lóde wẹ̀rẹ̀ àwọn nǹkan ìgbàgbọ́ lẹ́yìn tó ṣe pé láàánú rọ̀ àti ojú kàkan lóde. wọ̀dà ó fẹ́ lóṣù fẹ́ni á àwọn nǹkan ìgbàgbọ́ tó ṣe pé etí ọ̀gbọ́rí wàlà ọ̀bọ̀rọ̀ àlàkọ́lì ìgbàyà lẹ́yìn tó ṣe wípé kò tí ì fẹ́ fọ́ wúkẹ́ nínú láyà abara kàkàrí eléyìí ọbẹ̀ nù súnàkùnrin àti ayé ẹ̀rẹ́ ọ̀kùnrin lógún láyé mi nínú súnàkùnrin Muhammad ayé ẹ̀rẹ́ ẹ̀kẹ́lógún níbẹ̀ ọlọ́run ní mọ́tàlùmí jáde ẹ̀sẹ̀ lẹ́sìn wọ́n ń gbàgbé ìgbà fún mi. أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتقل يرفع وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم مثل الجنة يرمي الجنة alẹ́sì wọ́n ìdájọ́ ìtàkùn èyí tó lọ́wọ́ bá tó ṣe láti ọ̀nà fún gbogbo ẹ̀dá tí bá ń bẹ̀rù ọlọ́run sábà ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run kì í ṣe sáà kàn ní ìbẹ̀rù lásán rí àmì lọ nígbà tá a bá ń sàn yẹ́bẹ́ yẹ́bẹ́ àwọn ìròyìn tí ọ̀gbọ́dọ̀ náà pè sí ìyànlá káfíńwá ìrẹ́lẹ̀ òkè rẹ̀ ọmọ ẹni ọba ìjẹun náà onílé ara náà àyìnbáàbò náà ìlẹ́yìn ààbò àwọn akérèmọ nìkan ọmọ ẹlẹ lẹ́yìn tó ti pé omi tí ń jáde láti rẹ omi tí ọ̀nà òun omi tí ò ní dọ̀tí omi tí ò ní táwọn ojú ni kìí sọmi tó fi kúkú èèyàn bá mú èèyàn máa ń tìjú ọ̀dọ̀ káàkiri kìí sọmi tó ẹgbẹ́ tí èèyàn bá mú àwọn onígbàmísì kò ní jẹ́ kí èèyàn gbádùn omi ìtura omi ìdùnnú omi tí máa ń dékì làákà ẹ̀ ní pépé ẹ̀dọ̀mọ̀tì ni ó mú ọ̀gá ẹ̀dọ́ ní ọ̀gá ẹ̀dọ́ wà ní àrùn ní ìlàbàtì ìlàbàtì àtàkọ́ ìlàbàtì àrùn ó dé ẹlẹ́ẹ̀kì òun kàn ń wà wàrà tó ti pé lábìyàtà lọ́ọ̀yà fáàmù ìtọ́wò rẹ̀ kò yàtọ̀ nínú pé áhà wàrà nílé o yàtọ̀ táwọn wàrà ilé ayé bẹ́ẹ̀ lọ sí wọ́rọ̀ òkú abẹ́rẹ́ mùsùlùmí láàbù mọ́kànlá yẹ wà lóògbé náà ló kù mí wọn ò sì ní ìtàkùn sílẹ̀ òkú mọ́ tí wọ́n bá tún jẹ́ pẹ̀lú òun náà wọ́n kò sí ìta wọ́n lù wá òkú yẹn. yẹn ti wàrà ó lo wàrà èdè ń sàn lọ sẹ́yìn òkú yẹn لم يتغير طعامه بفور عن جبله كنيكا كنيرة كنيبة ونعار من قمر لذة للشاهدين قول يا ذاك وما حوالين وما منكم وما منكم يقول سبوع من بيته أتي لذة للشاهدين أتي يقول kì í ṣe ti máa ń pọ̀ kì í ṣe ti máa ń dání lórí kì í ṣe ti máa ń gbà kọ́ bá ń ná ọmọ wa fi gbọ́ ọ̀rọ̀ káàkiri kì í ṣe bí ikọ̀ sí ìtayé ìtọ́jú tajútajú kì í ṣe bí ikọ̀ sí ìtayé ìtọ́jú tí yàn bá mú ká orí ọ̀nà kọ́ni kì í ṣe bí ọtí ìtayé ìtọ́jú tí yàn bá mú ká èèyàn nílé yí òògùn yà láàrin ìyàwó àtọ́mọ kò nílé yí òògùn yà láàrin ìyàwó rẹ̀ àti ìyá rẹ̀ náà nígbà tí o ti láàka ìgbàgbọ́ máa lọ́kọ̀ lọ. kìí ṣe tó bá ní àti ní kòkòrò ní ọmọ kìí ṣe ọtí ilé ayé tó pé ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ tí tó ń fún ní àá ó lè mìnà àgbàdo ètò jẹ tó kó fún oyin oyin yìí nǹkan fà oyin tó fi gbé ó bí ọ̀nà oyin tó má ní yàtọ̀ tó ní ìpàdé jáǹkì ló ní òbí yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ síyà oyin lẹ́nu rẹ̀ wọ́n fara pa àwọn kòkòrò tó ń bọ̀ lórí iná wọ́n rà pa bí ọkọ̀ wọ́n wà dàgbé lókè ọ̀nà ẹ̀ẹ́dínlógún lórí iná ṣùgbọ́n òní sọ̀rọ̀ òní sọ̀rọ̀ òní ìgbé orí ni wàláhùn sí àmì ìmúlẹ̀ ìtàgbọ́ yàtọ̀ táwọn àmì ìtàgbàgbọ́ sílẹ̀ àwọn kàkọ́ àwọn òṣó lónà okùn ọ̀dà ìdánilẹ̀ pápá ńlá rẹ̀ wá ní kéde wàmùsírọ̀ tó ní ọ̀sìn yìí ọlọ́run kò dájú ẹ̀ṣẹ̀ lórí àwọn àgbẹ̀lẹ̀ wọ́n mọ̀ rí àkọ́kọ́ nínú lábẹ́lẹ́ ọ̀gá wọn. eléyìí ló bá mi náà lọ́wọ́ ayẹyẹ ìlú nínú búlọ́ọ̀kù bá wà ayẹyẹ ìlú lọ́wọ́ ẹ̀lú báyìí ọlọ́run ti wọ́n bá ṣòro ìlú yìí náà àánú wàhálà ìsọ̀rọ̀ yà á àmì láwọn ìyàwó náà ń tẹ̀lé ìlú bá ti wọ́n yà á. كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج وأعراض وهم فيها خالدون قال لهم سيدي وذكر قوله àwọn sẹ́ńdẹ́ wọn nìyí tí wọ́n ti ń ṣiṣẹ́ rere wọ́n dára lẹ́sìn wọ́n dára níwà wọ́n tún dára ní ìrísí wọ́n bá ṣe lè rí ní àárín àwọn ìgbà ẹ bá wọn fún mi lọ. ìrọ́lù náà ti ní àmàláwùn jáde náà pé àwọn àlùjáde kan àwọn àlùjáde kan tí wọ́n ń ṣe o. àlùjáde tí wọ́n ń ṣe o àlùjáde tó ṣe pé lẹ́yìn ìgbà ìgbà ìgbà àwọn tí wọn lò lẹ́rẹ̀ nípa àdáàkọ lẹ́ẹ̀ka ọwọ́ náà ń bẹ̀ wọ̀ ìtọ́jọ́ tó ń ìtọ́jọ́ tó ń ìtọ́jọ́ tó ń àdìsọ́jọ́ tó ń àdìsọ́jọ́ tó ń oyún ọtí wàrà. كلما رزقوا منها من ثمرة tí ń bọ́ ó kọ́ ọ̀rọ̀ ó ṣùgbọ́n wọ́n yàtọ̀ nítorí wọn. كلما رزقوا بها من ثورة قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها وهم هو ليس بشيء مجرى مجرى له في ولا تقوى مجرى له في ولا تقوى في ولا تقوى ولهم فيها أزواج مطهرة àwọn obìnrin ẹlẹ́yìn ilé ẹ̀jẹ̀ tí a nínú ìyẹ̀wò kí a máa ń kúrò níbi ìwà ọ̀hún. àwọn obìnrin àgbẹ̀ náà ńlá obìnrin ṣe pé wọ́n ti ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ ojú kìí dààmú dààmú ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà kò tó mọ̀. àwọn obìnrin ṣe pé wọ́n rẹwà parí wọ́n lọ́wọ́ bí àwọn ọ̀dọ́ ìgbà wọn ò ṣí àwọn ọ̀dọ́ bàbá bá lè wá ní pé ọlọ́run ìyá lọ́kàn nínú wọn lẹ́yìn bá ti lè wo àìjẹ́ náà báyìí èèyàn ọ̀nà abẹ́rẹ́ rẹ̀ lé o kò ní pé owó tẹ̀ fún oṣù yìí ẹ̀wá ìlú rẹ̀ ìlú rẹ̀ ló ń bẹ̀rẹ̀. وقال تعالى ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا وإطاف عليهم بآنية من جنة وأشياء عن قوارير قوارير فضة قدروها بالنار إليه ومن صفة الإنسان أن يليك منها أتكلم كلمة آية ودانية عليهم بلادها أمين إتم جنة وجنة وجنة يوشي بكم أمال جنة لشكلهم ودانية عليهم ظلالها وظللت قلوبهم الكثيرة أما يشوف الذي يعملون في يوم الجنة فلهم نور الله من جهة بابانا هو bóòjòkó ọwọ́ rẹ̀ pé bọ́ọ̀ wà nínú ìpínlẹ̀ ọwọ́ rẹ̀ pé kò sí wà lọ́wọ́ ṣé ní ṣé wàhálà nàìjíríà ní tètè ṣe wàhálà lẹ́yìn ní kọ́mọ́ bá ṣe wàhálà lórí àwọn. Gbààwé láyé kọ́mọ́ bá padà gbààwé náà. Fáradà ìṣòro káyé kó lè bá ìfẹ́ ìdẹ́ra pàdé lọ́dọ̀ tó ń lè yàrá. وبذل الصنوف وتذليلا والفرق بين العالية أما قدم أما مرضى wọ́n gbé bọ́lá ṣòro wọn láàyè kan wọ́n ní wọ́n yẹ kó fún àlẹ́ yìí wọ́n dá ní ọ̀là yìí àwọn kéèké ìfọ̀tò tó wọ̀ ní láíláí láàyè ní wọ́n láwọn ọ̀dọ́ kan àwọn tó ṣe wípé níyàn bá rí wọn báyìí bí àdúgbò ìlú ẹ̀ lọ́sẹ̀ wọn àwọn tó ṣe wọ́n wọ́n sáré àwọn tí yóò máa ṣe lòdì wọn àti ìyá náà bóòlù àwọn ṣe ń ṣe lòdì sí ìlú bóòlù àwọn ṣe máa lọ. wọ́n ìtọ́sùn alẹ́ ìdí àti ẹ̀sìn àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ wá sí àwọn ibi lóríṣiríṣi wọ́n mọ̀ gbé lọ́sọ̀dọ̀ àwọn àgbẹ̀mẹ̀ wọ́n mọ̀ gbé ní àpò. bí àdí àti ìfẹ́lọ́ àwọn ìgbà tó kún fún nǹkan nínú ètò náà ṣẹ̀dá rẹ̀ láti wàtíwáàdì àtàwọn ṣe ìmúni káàdì kọ̀wà yọ̀ èyí ti di pé ìbomi ní àtìrán ní ti bẹ́ẹ̀ náà rẹ̀ pátá ìyóò sì máa yá níta àwọn akéèké kàtí ìgbà fẹ́ jẹ àwọn àti ọmọ ìlú tó bá mi dáadáa kọ́mọ àwọn ti bẹ́ẹ̀ ní láti bá a. ọ̀wà rírọ̀ mi ti aláwọ̀ mi yìí àwọn nǹkan àwọn ni oníkò àwọn nǹkan àwọn oníkò àti nǹkan dáta ẹ̀rọ ìgbàlá gbogbo ìgbàlá ní àtẹ̀lé lẹ́yìn tí wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n ti mú bẹ́ẹ̀ ni wọ́n ti mú bẹ́ẹ̀ ni wọ́n ti mú àwọn nǹkan ní ìgbọ́n náà bá tó tó nà ní ìgbàlá. láyé mi lè tẹ̀lé ní àkọ́ni lọ́sùn náà wà sí àgbà. ولا يرهق وجوههم خطر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون قبل للذين أحسنوا الحسنى gbogbo ìgbà tó bá ṣe dáadáa pátá tó ná àgbẹ̀ndà onídẹ̀ra ni wọ́n ti ṣe. wọ́n ti yáàdá ziyada mi kìí ṣe ìrìnà ìtumọ̀ rẹ̀ pé yàtọ̀ táwọn àgbà tó ti lẹ́nu ọgbà ìjẹ́nu ìdílé rà wọ́n ó tún máa fi wíwu ọlọ́run sójú wọ́n ó tún máa fi ìbàdẹ́. wọ́dà yẹ́rọ àpòjú àrùn ọ̀ọ́ta òun wọ́dà òbẹ́lá ìbẹ̀rù èyẹ̀bí èyẹ̀bí ìyẹ́gbẹ́rẹ́ kò ní jẹ́ bàbá àtẹ́lẹ̀ ìjẹ́rẹ́ kò ní sí àbùkù kọ́ bàbá àtẹ́lẹ̀ ìjẹ́rẹ́ òlàyíká wọn káàbọ̀ ìjẹ́rẹ́ àwọn táwọn lóyún àwọn ọmọ àdìsẹ́ náà onídẹ̀ẹ́ra nù wọ́n mú sí àwọ̀ ẹni yóò rùn wọ́n máa ń lẹ́sẹ̀ lórí lẹ́yìn. ìyẹn ti pé àwọn àyàtà lè ti gbé ìyàwó rẹ̀ ó ń ṣe àlàyé fún wa nípa àdìsẹ́ náà onídẹ̀ẹ́ra báwo ló ṣe rí. báyà ti sọ bẹ́ẹ̀ ni àti wà mí sánà ìfọ̀kànlá ọ̀rọ̀ ìwọ̀n òun náà ló di àlùjáde onílẹ̀ra ọ̀rọ̀ ìyẹ̀wò wa ẹ̀jẹ̀ agbọ́dẹ̀ fún àwọn àdé èyí tó wá lábẹ́ ìṣẹ̀lẹ̀ àbúrò rẹ̀ rà kọ́lọ̀mùbá nìyẹn fún mi olóògbé àdé yìí wá oníkóyìnà ìyá ọ̀sùn lẹ́kọ̀ọ́ alọ́gbọ́ òṣìṣẹ́ ọlọ́run àwa sọ fún pé ìyá ọ̀sùn lọ́lọ́ ìrẹ́ òṣìṣẹ́ ọlọ́run. حدثنا عن الجنة بوا صرف نبعد الجنة صفوا نبعد الجنة وما بناها bóò lọ́lọ́ ń ṣe má bóò lọ́lọ́ ń ṣe kọ́ àlùjànnà àwọn nǹkan wo lọ́lọ́ ń tò ara wọn tí èdè àlùjànnà kalẹ̀ títí lànà ròyìn rẹ̀ fún wa èrè òṣìṣẹ́ náà wà àdéhùn báwa sọ̀rọ̀ àlùjànnà nípa àlùjànnà àfẹnumọ̀ adínáwó a bóòwò lọ́lọ́run ṣe mọ́ àwọn nǹkan wo àwọn èròjà wo lọ́lọ́run bá tó pọ̀ tó fi bí àrùn lẹ́yìn rẹ̀. ọ̀ ànájú wa kọ̀ kan pé kí àrùn lẹ́yìn rẹ̀ ló yọ̀ wá rẹ̀ lọ́dún báyìí wọ́n lọ́dún òkè bọ̀ náà fún wa àdínífò wà ìgbà wa àlòkùlò wọ́n yẹ kó. وترابها الزعفران من يدخلها ينعم ولا ييأس ويخلد ولا يموت لا تظلم ثيابه ولا يفني شبابه الله ولا يفني شبابه كلمة حريم والشباب صلى الله عليه وسلم إن أنزلنا الجوزين على أن لم لبن àwọn bíríkì bíríkì èyí tọ́mọ̀ ń bọ̀ bá àgbèjì ọ̀dá èyí tí ì máa àdìgbẹ́ náà lè gbé kalẹ̀ ó dì í náà dáná sí góòlù wọ́n láti náà fi lọ àtàwọn bíríkì èyí tó ti gbé láti fàdákà ibẹ̀ tó ti wọ́n mi là ọ́ tó wá àlùmíìfò àwọn omi tí wọ́n kó pọ̀ tí a fi ń po ìyèpẹ̀ rẹ̀ láti ní tìǹbì wọn là á fún wa àwọn ìtẹ́jì bíríkì ń ní tìǹbì wà ìbáwò àlòlò wọlé ẹ̀kọ́ sábà ń sọ nípa nípa àti pẹ̀lú bí àwọn òkúta wọ́wọ́wọ́ granite àlòlò mẹ́rin àwọn òkúta tó níye lórí wọlé ẹ̀kọ́ àtàwọn ìgbẹ́kẹ̀ẹ́ pẹ̀lú wọ́tọ̀rọ̀ọ́bùwà yìí pẹ́ẹ́rẹ́ àzàfàràn lókìdá àzàfàràn. من يدخلها ينعم فأنهم لن يوى ينعم أهلا يوى ينعم يوم الدم يوم الدم ولا ييأس إن بس هو الجنة ونجرة ونجنة tàbí láyé àpò ìdí ń bí àbúrò òní jẹjẹ. wàyí àkìlò lò ẹ bá ti wọ àbújáde ń dara yóò máa bẹ bẹ̀rẹ̀ ìdílé wọn láyé àbúrò òní ẹ ní ikú. làtó lè fi yà á bò aṣọ àbújáde èkó yóò máa yóò máa dá àjẹ. wọ́n láyé ọ̀dọ́ ní gbogbo ìlú òṣùwà jẹ́ bó o ti ní nǹkan pẹ́tù láyé tọ́lọ́mà ti ká dàgbà wà ìdẹ́lẹ̀ ọ̀dọ́ ni yóò wà ìdẹ́lẹ̀ ọ̀dọ́ mi láàmú wa bẹ lọ gbé e ló ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀dọ́ àdébì ìmọ̀mù ahmed àmúyẹ̀ ìwà ni wọ́n ń bẹ̀rẹ̀ àti bàbá wa kéré yìí nínú ìfúnná mi bàbá wa àgbà ní ọlọ́mà ti kẹ́ bàbá wọ́n yà dé sí i mo ń tó ṣe é tẹ̀lé gbogbo jẹ́ àlejò nínú kàdéèkì ni èyí sáàlù ọmọ sáàlù èsì ọgbà wá kàdéèkì ni àárínú olùkọ́rí ààbùrí nìkúndé. عن النبي صلى الله عليه وسلم قال في الجنة ثمانية أبواب فيها باب يسمى الرجلان لا يدخله إلا الصالحون في الجنة أنا جميل والجنة ومن جميل كمن جميل كان من الصحابة أما كان جميل إذا كملت ونملت إنه يفوت جارة فيها باب وجنة وعند الجنة wọ́n máa ń pè ní àbọ̀yán àbọ̀yán láyé àbọ̀lòkó ẹnìkan ò ní gbàgbẹ́ ta kọ́ṣọ́ tí wọ́n bá ti sáré jẹ̀rà lẹ́yìn náà kàn án ní ìjọba ńlá wa ọlọ́run ti sáré kan náà ní ọ̀pọ̀ yálà ìjọba náà yálà kan náà ní ọ̀pọ̀ láàbọ̀ ìyá wà lẹ́yìn náà. àdébù ó bẹ̀rẹ̀ ìkọ̀rí bẹ́ẹ̀ وعن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال لما وضع من احدكم في الجنه خير من الدنيا ولو ان امراه من نساء اهل الجنه اطلعت الى الارض لاضاءت من بينهما ولملأت من بينهما ريحا ولا نصيبها خير من الدنيا والدنيا هذه هي ابن أنا سلم مالك اللهم لا قلت لك النبي صلى الله عليه وسلم يقول إلى الموت ينقل عن أحدكم يعني الجنة أي بدل فيه القرآن من إنه بدل الجنة إبتداء بدل أي مبادرة إنه بدل خير من الدنيا والدنيا ó lòrì ju ayé àti gbogbo ti bẹ̀rù ayé. wọ́lọ́ anyamọ́ra àtẹnu mímí sáyé àlè ìjánná tọ́lọ̀ bá fún obìnrin kan nínú àwọn obìnrin àlè ìjánná tọ́lọ̀ bá fún láǹfààní tí ẹ yọ sí wọlé ayé báyìí o. ولو أن امرأة من حيال الجنة طلعت الأرض طلب ما صنعها وقت يجوز مجالبا tọ́bí ìlú ti bẹ́ẹ̀ láàdọ̀ àtìmá bẹ́yìn náà wùmá ntí bẹ́ẹ̀ láàrin ayé fọ́ọ̀mù ntí bẹ́ẹ̀ láàrin ayé àtìlámà yóò kó fún ìmọ̀lẹ́. wọ̀lẹ́mọ́lá àtìmá bẹ́yìn náà wùmá rí hàn òun ọ̀dà kọ́dé òun àdìgbà náà kìbá gba gbogbo ntí bẹ́ẹ̀ láàrin sánmà àtìlẹ̀ kìbá gba òun bẹ́ẹ̀ wọ̀lẹ́mọ́lá àtìmá bẹ́yìn náà يكون يكون من الجنة خير من الدنيا كل بداية ومسيح من الجنة كمان في قول شرط لا تنعيم ومن هذا شرط والبيت ثم من قال يكون الجنة تكون جمل الكلام يكون يكون أبا يكون استكاف كل من كان نوع من هذا الجنة كل هذا الجنة أبو هريرة هو حديث يوى أن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر حديث البخاري عن مسلم في المسلم حديثا قدسيا حديثا إلهيا حديثا ربانيا ọlọ́run bọ́ bàbá ìkẹ́ ọlá dandan ní sọ pé àǹdàkùnrin láàrin àkọọ́lẹ̀ yìí mo ti fi àmọ́lẹ̀ bí àwọn ẹrúsìn mi ti á jẹ́ mi rẹ̀ mo ti bá wọn tọ́jú lẹ̀ mo ti bá wọn fi nǹkan pamọ́ mo ti bá wọn fi àwọn nǹkan ká mo ti pèsè nǹkan lẹ̀ fún wọn kí ni mo pèsè lẹ̀ fún wọn àwọn nǹkan gbàdúrà máa là fún wa àwọn tó ti kàkà wọn lórí ní nǹkan báyìí. wọ́n làwọn bá ń sani à ń tẹ́tí ọ̀gbọ́n rí nípa báyìí nípa báyìí pé nípa báyìí kí n bàtẹ́ náà àdéhùn kankan ọ̀gbọ́n ní ojú kankan wọn lórí. bóò ti lè wò ó tó ẹ̀jẹ̀ ọkàn jáde nínú rẹ̀ àtẹnu wọ́n làwọn àkọ́ àlàkọ́ nìyàtọ̀ ìròyìn ọ̀rọ̀ ní oníkóyò oníkóyò oníkóyò àwọn aṣáájú ní kaba yìí kaba yìí ó lè ní olùsọ̀wọ́ nínú bẹ́ẹ̀ bá ti ń pẹ̀lú àwọn àgbọ̀. ìgbà náà ní parí àdéhùn ọgbà yìí látọ̀dọ̀ lọ́wọ́ rà ọwọ́ àti wá fọ́lá ohun ẹni ṣe ìtàn ẹtú lọ káyà ìlú bọ̀ ìbá fẹ́ lẹ́yìn lọ kí ni áyà ni ọmọ ìgbà tó ń ما أخفي لهم من قرة عين لذلك كان قال يدرك يدرك نفسه نكرة في زيادة القوة يدرك وسمي تلك فما ما أخفي لهم انتبهوا لهم فوجوا بما نلهم من قرة عين لا تقول لي إما نشي لي tí mo ní kí ní ìwòsàn ìtútù inú ìtútù ara ìtúnú ẹ̀mí ìtúnú ọ̀tá ọlọ́run ló ń sọ ní ẹ̀mí ìwà ìtọ́ni ìjọba àmì màkà àmì àkàtúntò èdè yìí ọmọ ìdí ìrìnà látàrí táwọn náà ṣe ń bàjẹ́ nígbà wọn ọ̀rọ̀ àti ẹ̀mí ń bọ̀ àjẹpé àdúrà táwọn wá sí ni pé ọlọ́run àkókò náà kọ́ ìlà ìjà ìlà ìjà ọ̀nà àárẹ̀ ọlọ́run fi wá lọ́kàn nínú àwọn tó ti rí pé wọ́n mọ̀ ṣe gbére wọ́n mọ̀ bẹ gbére nínú ọgbà ìgbẹ́ náà lórí dára. wà á ṣe ìlànà ìgbéra lòdò wá náà ìyẹn náà lọ́wọ́ ọlọ́run yóò tó ká ìwà nínú ọgbà ìgbẹ́ náà lórí dára. wà á tó ìjà ní abala kan nínú pé ìròyìn àwọn kan náà díẹ̀ lórí ìjẹ́ nínú ìrìnàjò náà torí àsìkò wọn àwọn bọ́ ọ̀tá àtìmọ́ padà lónìí kálukú ẹ̀mí yóò mọ bí wọ́n ti dá wọ́n ṣe àwọn ìdílé ní òde wọn. àdúrà rẹ̀ ó lò ní ṣùgbọ́n ìgbẹ́ ní ọ̀rọ̀ àìmọ́ yẹn lọ́wọ́ àwọn ìkànnì ọ̀rọ̀ àlà ẹ̀mọ́ fún àwọn ọ̀rọ̀ ìyá. yẹn ń bọ̀ tó ń dùn mọ̀nìmọ̀nì lé bí ká máa wọlé ẹ̀dọ́ ṣùgbọ́n ọjà kan ní ọlọ́ ẹ̀ ta ìrìnàjò àti ẹ̀dá lọ́yẹ̀. owó tó lọ wá dálé lórí owó tó lọ wá. ìwádìí owó náírà ìdè dọ́là ìdè pàǹtàlì ìdè yúrò. àwọn tábìlà ẹ̀sìn. وأنا أوصاف أهل الجنة يوم يمسون أهل الجنة أما انتهى كل مرئ ترى مسون أهل الجنة جعل الله وإياكم من آتيها بمنه وكرمه أمر surat Ali Imran ayat àádóje ó lé mẹ́ta tàbí ogóje ó lé méje ṣe lórí àáyà ogóje ó lé márùn one seven three three nine seven five kìlọ́ọ̀tù wọ̀sáárì ìlànà ìfọ̀rọ̀sọ̀rọ̀ mẹ́rin. وجنته عرضها السماوات والارض للمسلمين الذين ينفقون في السراء والضراء والخامدين الصبر عن الناس والله يحب المحسنين والذين اذا فعلوا فاحشه او بالطعام ذكروا الله فاستغفروا للمسلمين ومن يذكر الذنوب الا الله ولم يزالوا على ما فعلوا وهم يعلمون وثانيا رجل يشتري المسجد الثلاث عن التلفزيون الى مغفره لطف ìtọ́rọ̀ ìdáríjì lórí àwọn ẹ̀sùn tẹ ìṣèlúkọ̀kọ̀ àti gbangba. mìíràn bí kò ẹ̀sùn ìdáríjì lọ́dọ̀ náà dájú kárí kíjọ kíjọ lọ́sibí ìwà àtúntì bẹ́ẹ̀ lọ́la ọ̀já náà ẹ̀fọ́ wa ṣàlápá tètè lọ́sibí iṣẹ́ rẹ ìwà rẹ ètò òmùwà àtúntì rẹ àlùdẹ́nà tó ṣe pé àrùbọ̀ ìbú rẹ̀ lásán àti sàmàwá sọ̀rọ̀ àwọn ó tún ká pa fún màmí méjèèjì àti mẹ̀mẹ́jèèjì ká pa olùdìbò olùbẹ̀rẹ̀ àlùjáde àwọn ọlọ́run wá sí apá rẹ̀ fún wà á ìgbà sẹ́yìn ìlú ọlọ́run ló ń tọ́jú rẹ̀ bí àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run. الذين يمسكون في الضراء والضراء ìròyìn àkọ́kọ́ ni o ẹ̀jẹ̀ bá wà lọ́wọ́ náà yọ bẹ̀rù lọ́wọ́ kí ni tí ń gbé bẹ̀rù lọ́wọ́ mò ń bọ̀ mò ń bí i. الذين ينفقون الكفار àwọn tó ṣe wípé gbogbo ìgbà ní ẹnu náwó ìtara ìgbà alábàtẹ wọn ìmọ̀ ní lọ́wọ́ wọn náwó ìjọ tó ń náwó bá wọn wọn sì náwó jẹ wọn. wọ́n dọ̀rọ̀ nígbà ìnira ìgbà tó wọ̀ wọn ní pé wọ́n ti máa ń náwó wọn. lára rẹ̀ ni wọ́n wọlé kàdé nígbà ìgbà yìí àwọn tó ṣe wípé ní báyìí ní tí ó dùn nínú báyìí wọ́n sì gbé ìlú àwọn ìjọba ń gbé ìlú ní ìjọba ń ta ìlú mọ́ra. wọ́n àbí náà nìyà àwọn tí wọ́n ti ṣe àwọn tó kúrò láwọn tí wọ́n bá ṣe ìlú nígbà tí iṣẹ́ rẹ̀ wọ̀ lọ́wọ́ ìṣẹ́ rẹ̀ ọlọ́run ọlọ́run òun ní ìtòsí ọmọ ìjọba ń ṣe dáadáa pátá ìrọ̀lẹ́ ọ̀gbìn àwọn. والذين يتقون الفاحشة ní òun ló ti pé àwọn tó ṣe tí kò fẹ́ ń tẹ̀ lọ́rùn lé tí ò lè lò ṣíṣe ìtọ́nù bá lò tí wọ́n fi bẹ́ẹ̀ ṣètò borí jáì. àwùjọ́ra wọn àmúta wọn àbí wọn ti ẹ̀kọ́ ẹ̀mí ara wọn sí lọ́gán bàtà bàbá wọn ni wọ́n ti mú un fi wọn ò ní dájọ́ sí lójú ẹsẹ̀ wọn sì máa sọ̀rọ̀ ìdájọ́ lọ́dọ̀ rẹ̀. ọmọ yẹn kí wọn ò ní lọ sí lọ́dọ̀ ká wá sílẹ̀ ní ọ̀hún ó sì lè dájọ́ ẹsẹ̀ yẹn bí ọ̀dọ̀ lọ́wọ́. àwọn táwọn yìí láti sẹ́nu àgbàdo wọn wọn kì í takú sí ẹsẹ̀ lọ́rùn wọn ò ní àdàlú lẹ́sìn ìpàdé àwọn wọ́n láti ṣètò àdáná márùn-ún wọ́n ti ń takú lórí ẹ̀sẹ̀ tí wọ́n dá wọ́n ò ní àlàmú jẹ́sùn ọ̀pọ̀lọ́ ọ̀bá wọn lórí ẹ̀sẹ̀ tí wọ́n yàn. ààyè ẹ̀já ọkọ̀ yìí rẹ̀ àwọn àròyìn tí ń bẹ níbẹ̀ káwọn wá sí ara wa léèrè pé ìjọba oníròyìn tó ń bẹ láti ṣe àlùwọ́sàn àwọn ìròyìn àkọ́kọ́ àlùmọ̀tàkìnì ọlọ́run láwọn ọ̀lọ́. àwọn olùmọ̀tàkùnrin ọmọlẹ́yìn àtàkọ̀ ọ̀gá ni àwọn tí wọ́n fáyà ni àwọn tí wọ́n bẹ̀rù ni àwọn tí wọ́n kọ̀mínú ni àwọn tí wọ́n ti tòrò àlà. báwo ni ẹ ti fi gbèsè ọ̀ gbèsè ọ̀ yẹ kò ní àgbà mi ni àwọn wà ní kankan tí wọ́n ti ṣe gàdá tí ó kọ́ lé wọn kò ní yọ lọ kí ni dàgbà tí a mú ìfáyìn máa ń lọ fún un lọ́wọ́ gbogbo ìtọ́jọ́ nípa wọn láti fi wọn ṣe pátá gbogbo ẹ̀mí. wọ́n ń ṣe tọ́wọ́n àtàlọ́ lẹ́sìn ìtẹ̀lé àti ọlọ́run nínú mi láti ìdí ṣe mú. wọ́n ṣe ọ̀dà ń lè sọ̀wá bí lẹ́sìn ìṣe àgbélé lẹ́sìn mìíràn kan ẹ̀sán lábẹ́ ọ̀dọ́ rẹ̀ wàtara kama ní àrùn ìlú aláwọn ṣe ní pé gbogbo tọ́lọ̀ ń kọ̀ fún wọn tí ẹ gbọ́dọ̀ lójọ́ wọn sì yà pàtó wọn lè yìí lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́rùn àgbà ọ̀ ọlọ́run wọn ṣe ìlú wọn ṣe ìlú ní ìjọba ìjọba wọn àmú ìlú wọn àṣẹ lọ wọn àṣẹ ìlú wọn àgbàdo ní ìlú rẹ wọn àṣẹ ìlú wọn ṣe gbogbo ẹ lọ́rùn àgbà ọ̀ lẹ́yìn ìjọba ìjọba àní ẹ ṣe bẹ́ẹ̀ ọ̀hún pàmì yìí lẹ́yìn tó ń sáyà ìyá ọlọ́run tó ló máa ṣe é yíyá ìlànà ìkóra ó ní ìyá ṣe é sílẹ̀ lọ́wọ́ gbàgbọ́ ọ̀fẹ́ wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí alágbọ́dé ìmọ̀ ló nípa tó fẹ́ wọn tó ṣe di àwọn ìkàlẹ̀ ìròyìn àkọ́kọ́ yìí. ní pé àwa ni ẹni ọ̀gbìn nínú wa ìdáhùn ni pé èmi ọ̀fẹ́ rẹ̀ ní àwọn àṣẹ ìlà yìí ọlọ́run bá ti àánú rẹ̀ àti kẹ́ rẹ̀ kí èèyàn wá ní ọ̀bà ìdáhùn rẹ̀ ṣùgbọ́n wọ́n wà bára lé pé ìdàkúrò rẹ̀ yìí lọ lóòótọ́ ni òfúrò rẹ̀ yìí ọba tí kò rí mi ọba tí yẹ mi àwọn ẹni lẹ́yìn àkọlé mi lọ́wọ́ ṣùgbọ́n ó tún ṣe ra ẹ̀ lọ́kọ̀ọ́ mi ẹ̀dẹ́ lè rẹ̀ kọ́ mi. بالقول والتوفيق إياك والبلاء untuk berbagai yang lebih baik ah belum terkaya ini la la la yu'ammiru adabahu ahad ya belum terjadi ah yang mampu menginginkan itu tidak terjadi ini kita bahas lagi kalau yang dalam mengatasi sesuatu yẹn ní pé ọ̀sẹ́ni kankan tó lè wà nígbà náà èyí ṣe rẹ̀ nìka àti káàmù ọlọ́run ọ̀fẹ́ rẹ̀ bí ìrọ̀ wá sí ilé ìjà ìgbọ́n náà yẹ kẹ́kẹ́ sí èyí nìjú ṣíṣe rí káyọ̀ ìwà rí káyọ̀ ìníkẹ́ tó wà nígbà náà yọ bẹ̀rẹ̀ ọlọ́run tó ìdẹ̀rọ ọlọ́run ìyẹn lọ́ọ́ gbogbo àtọ́lọ́pàá nìkan gbogbo àtọ́lọ́pàá nìkan obìnrin ń wọ̀ obìnrin ń sọ obìnrin ń lọ. gbogbo sọ́nà ọkọ̀ ọ̀rọ̀ pátá ìlú mi. ọmọ ọmọ yìí ọmọ ọmọ ló ń sọ̀rọ̀ ojú rẹ̀ dá ẹnu ọ̀gbẹ́ mi. ọ̀rọ̀ ìlú mọ́ òfòfó yìí àyìnbá lè lé lórí ẹnu ọ̀gbẹ́ mi má dà. ó ti wá dà ní ìlọ́ǹkà rẹ̀ àwọn tí ó ní para rẹ̀ àti ìyàtọ̀ rẹ̀ pọ̀ 你看见我。 ọ̀gbẹ́ ọkọ̀ ní aláwọ̀ lẹ́yìn tó pé kò sí ìjọba tó ń dẹ́kun ní àwọ̀ tó ń gbàgbé pé ọkàn jẹ́ ọkàn lọ. àwọn tó ń dẹ́kun láwọ̀ láti ọkọ̀ tó ń gbé bọ́ bá ti ń dá àwọ̀ lókè tí ìlú ọba àwọ̀ lókè tí ìlú ọba àwọ̀ kó ló ń tọ́nà ọ̀nà tó ṣe dé wọn. ojú ọ̀rẹ́ tó ń lọ kó mi sọ́nà ọba àgbàdo kan mọ́ ìwòjú wò mọ́tò ọjọ́ pé ọjọ́ kan bá rè ọjọ́ kan gbà rè ìṣòro bákan náà òyìn àkọ́kọ́ nù tí bàtà bá wà ìmẹ̀rọ lọ. ìròyìn ẹlẹ́ẹ̀kejì alẹ́ nílẹ̀ yóò ṣe kó nàìjíríà sàrọ̀ ìrànlọ́wọ́ làwọn náwó náwó nínú náà kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń gbàgbà ìgbàlódé nìkan ìgbà alábẹ̀rẹ̀ ìgbà tí nìkan ń jọra wọn àti náà ń jẹ فهم لم تكن ما أمروا بإنفاق على الوجه المسلم العالمين وكن سبب من موانا àmọ́ nípa náà náwó ìtọ́jẹ́ dandan wọn náà èyí tó jẹ́ tàbí wà ló ń ṣe níbi wípé wọ́n ń lo ẹ̀ka ọjọ́ náà ìyẹ̀wò mi ìwòra wọn wípé ẹni kò fún ẹ̀ sí ọmọ lọ. mi ò ra wípé àwọn tó ń ṣe ẹgbẹ́ lọ lọ́nà tó ń tẹ́lẹ̀ ọ̀dà báwọn. ṣùgbọ́n nígbà tí o kò tó ṣẹlẹ̀ sáwọn lóore ọwọ́ lọ́wọ́ ọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ló wù ọba ló wù lọ́sàn án lọ́sẹ̀ làwọn. wọ́n wọ́n ra ń bẹ́ẹ̀ tọ́kù wọ́n wú àwọn ẹ̀dá yòókù bí ẹni tọ́gbọ̀ máa gbàgbé ojú ìpínlẹ̀ àwọn lọ́lá lè láì mọ́ ìgbésẹ̀ wá fún bàbá mi lórí ọkà tó fáwọn tó ń wò ọkà tó ṣe àdáwò báwọn yẹn táwọn olè tó pẹ́ táwọn olè ṣe dáadáa táwọn ojú ọ̀dà ló dáná àbáwọn olè ṣe dáadáa. àwọn yóò ti bọ́ọ̀lù ní àmọ́ ọ̀sán bọ́ọ̀lù ìgbà owó gbogbo àwọn ọlọ́run ní tí wọ́n owó dá wọ́n ti yí dá alágbọ́n ti mọ̀ lórí ní ojú fàlẹ̀ ọ̀nà ojú tẹ̀gbà yà ní ẹ̀jẹ̀ náà ní ẹ̀jẹ̀ náà. mìíràn gbàgbà àwọn gbàgbà yíyọ ẹjọ́ ọ̀nà yìí wọ́n yọ gbàgbà ó. ọ̀nà oríṣiríṣi gbàgbà kiri kìí ṣe gbàgbà owó nìkan ní ẹgbẹ́ àlàyé ẹ̀sìn ìpadà bọ̀ nípa àwọn onímọ̀ ọ̀nà èyí gbàgbà àtìlẹ̀ lókun. wọ́n sọ dákọ́ aláàmì láwọ̀ ìtọ́jú àánú ní gbogbo ọgbà iná ṣe ọmọ yìí. àwọn ojúbọ̀nà káàmì náwó sí ìtọ́jú dandan wọn ò fẹ́lẹ́ nínú àdáwọ̀ àwọn òbí wọn wọn ń tẹ́lẹ̀ nínú ìnáwó àwọn ìyàwó wọn ò fún wọn láàyè ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti ṣèyàwó rẹ̀ ló ń sì ná látàrí kí ní ìjẹ́ kí làwọn ìlú rẹ̀. ṣùgbọ́n àwọn táwọn yìí wọ́n náwó wọn fún gbogbo wọn ní ọjọ́ yàtọ̀ sílẹ̀ yìí wọn ní ọkọ ìrìn ká bẹ́ẹ̀ ní wọn lọ láti ìrìn ká láti ìrìn ká ilé ọjọ́ láti fi jẹ kí ìmọ́lẹ̀ ìlànà kọ sàn láti ìlú lóòrò gbogbo àgbẹ̀nà ayélujára wọ́n bẹ́ẹ̀ ní ìmọ̀ ìfọ̀lọ́dẹ̀ bàbá yẹn gbogbo onímọ̀ ìrọ̀lẹ́ bàbá onínú owó tá a wá ní ẹ̀ ń yìí. ينفقونه للبراء والضراء ندوكو بابا ننو بوكو سيبابا ننو أنفقا سراتين tiɲɛ wà nínú gbẹdẹmukẹ tiɲɛ wà nínú gbogbo ọlá gbogbo ayé pátá ní òbí kẹlẹ nù ní òbí ọkẹlẹ mi lára láti ní ìdíwọ́ láti dùn tí wọn wá pẹ̀lú ẹ tí wọn sọ rárá o wàtàkà náà ìgbà tí nǹkan bá lè kókókó tó wọ̀ wá ìṣẹ̀mọ́ tó wá lé ní iná eléyìí náà kò ní sọ wọn dáná ìmọ̀ ọ̀gá ìdílé ọ̀gá nígbà tí ọ̀gá yìí ìgbà tí ẹ̀kọ́ tó jẹ ọlọ́run náà ló lọ́rùn pé ìgbà tí òun ní ìgbà ní ti bá bẹ́ẹ̀ sí i adájọ́ ọ̀gá báyọ̀ kò sì dára ló ń ta dáadáa èyí tó ìgbàgbọ́ tó ní lọ́wọ́ ọlọ́run náà ìgbà tó nímọ̀ yìí náà ọlọ́run tó fẹ́ wá ọ̀run ọbẹ̀ owó tó sòrò àgbà ẹgbẹ́ òun ló sì rí adẹ́gbẹ́ ìròyìn ẹlẹ́gbẹ́ nínú àwọn náwó náwó jáde tó ti bá nígbàdàn tó fẹ́ nígbà àdúrà àdúgbà ìjọba ìròyìn wọn tó ṣe ẹsẹ̀ ẹ̀ka alùpàdé ní ìlú àwọn tó ṣe wípé wọn máa ń ṣe ìdùnnú bí wọn bá ṣe wọn wọn ò ní sí lọ wọn ò ní sí wà lọ wọn ò ní sí níbí wọn kò lọ wọn kàn ní ìlú báyìí ó sì parí lójúṣe náà bá tọ́lọ̀ bá wà ní wàhálà nípa pé lẹ́yìn tẹ̀sẹ̀ ní ìlú ìfọ̀rọ̀ àwọn kì í ṣẹni tó lè ní ìyàn mọ́lẹ̀ kì í ṣẹni tó lè pé tó bá ti di ẹsẹ̀ yóò kọ́ bí ìwọ̀n sáwọn báyìí kó tó wá fọ́ ìyàn mọ́lẹ̀ èdè ìyàn kọ́ lọ lágbára ìlú náà ṣe ní ṣùgbọ́n nígbà tí ìlú lágbára nàìjíríà ti kò náà sọ̀rọ̀ ní ìjọba rẹ̀ ìnáwó ìlú nígbà tí ìlú bá dé ìlú wọn ní kàtà lórí ọ̀rẹ́ rẹ̀ kò ní sí kò ní sí lọ kò ní sí yóò kó pẹ̀lú ọlọ́run wọ́n mọ̀ ní àwọn tó lè sọ ọ́ ní àwọn tó lè lọ́wọ́ pẹ̀lú ìlú wọn lálẹ́ wọn ń fa ìlú wọn ń bá mọ́ra nígbà tí wọ́n bá yọ. ọ̀la yà ń bá dùn ún kì í ayé àyà ọ̀la yà pẹ̀lú àlàyé ìlú wọn ní ìlú tí ìlú tó ń bẹ̀rẹ̀ láti ìlara ọ̀lọ́ ìlú ní ẹ̀rọ bá láti ìlú ní ìlú lára wá ní ìgbà tó o bá tó ń wọlé kó o tó ra ní òkòwò tó lówó. ìbọn mi àárọ̀ sọ ìbọn mi dalẹ̀ wọ́n ní àti tó wọ́n ní ní èso ní ìná nínú ọ̀sán láàárọ̀ mú ní ẹ̀fẹ́ mú ní ẹ̀fẹ́ tó ní ọmọ ọgbà ìgbélà wa ni àti lọ́dàbọ̀ láti lè dìbò máa bẹ̀rẹ̀ ní ìyá àwọn sọ̀rọ̀ lọ́dàbọ̀ láti lè dìbò jákèjádò láàárín ara wọn tí bàbá yẹn lọ́dọ̀ tí bàbá yẹn lọ́dọ̀ yìí pọ̀ tí bàbá yẹn dà yìí alùpùpù máa lọ sí ìgbà yẹn ẹ̀jẹ̀ ńlá ìgbàgbọ́ máa láti tó ilé yóò lé lẹ̀ ẹ̀jẹ̀ ńlá ìgbàgbọ́ máa yóò lé lẹ̀ ẹ̀jẹ̀ ńlá ìgbàgbọ́ máa yóò lé lẹ̀ ẹ̀jẹ̀ ńlá ìgbàgbọ́ máa yóò lé lẹ̀ ẹ̀jẹ̀ òbí òmùọ́ àgbẹ̀wò ẹ̀jẹ̀ ńlá pọ̀ ẹ̀jẹ̀ onígbọ̀gbọ̀ òmùọ́ àgbẹ̀wò ìgbàgbọ́ láàrin ara wọn ìjọba làwọn wọlé ìjọkọ òní òníjọkọ ní dúró ta ìmọ̀lẹ́ bá ti mọ̀ owó ń lọ́wọ́ yẹn ìfá ìwọ̀n pé wọ́n kakó ní ìlú orí yìí kó dẹ̀ lórí ìjọba lọ lóúnjẹ yóò tún lu àwọn sìmẹ́ntì yóò tún kólé lórí ìwọ̀n bá lù láyé àwọn àwọn ọmọdé yẹn lóko wà lọ níta bá ti láti àwọn ọmọdé ọlọ́run lálẹ́ òkè àwọn àlùwà kọ́rọ́ ọ̀bẹ àwọn ìròyìn ẹlẹ́ẹ̀kẹ́ ní inú ìròyìn àgbẹ̀ náà àlẹ́ àwọn ìlú náà nìyẹn àwọn tó ṣe pé bíyàn bá ṣẹ̀ wọ́n wọ́n máa ń yá àpò rẹ̀ wọ́n máa ń sàmójú kúrò ẹ̀ńtọ́ bá jẹ̀ ẹ̀ńtọ́ bò wọ́n sí wọ́n kì í di ẹ̀ka wọ́n kì í di ìka ẹ̀ka ìka ìkan àwọn ìròyìn ó dá sí ìnáwó ìròyìn náà wọ́n láàbẹ̀ ìfúnni ìnáwó ìròyìn èyí ń fi iná paná omi náà kó káàkiri paná ẹ má ṣe ìdájọ́ wọṣẹ dáadáa sí padà àwọn yorùbá wọn lọ kó fún kàńdẹ ọ̀tẹ̀ mẹlẹ ọ̀tọ̀ kó kásìlẹ́yìn ṣùgbọ́n wọn bá lọ ní kàńdẹ wọn mú sí àwọn ìdúró ẹni tó bá ń bọ̀ sí ẹ bá gbàgbé fún wọn àwọn ọmọ ìlànà tó kúrò àbáyọ ọ̀tẹ̀ máa kó ní ọdún mọ́lá àgbáyé ká ẹ̀sìn ìbáṣà ìjà sí tó wá ń wọ̀ ná ìkànnì lòdì bí ìmọ̀ kó ṣe pé kò lè mú ẹ tó fìyà lọ tàbí kó ṣe pé ó ti mú ìbọ́kàn ìjà sí rẹ̀ àwọn táwọn tó ń pa ní ẹ tó fìyà lọ wọn lágbára ti ti lọ́kọ̀ lọ́kọ̀ ìjà jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti ń dáhùn ìjà jẹ́ àtẹ́tí wà fi kọ́ lè dáadáa nínú àyà ọlọ́run bá parí ọjọ́ tó wà lọ́rùn ìgbẹ́ tó ní wọ́n ṣe ní olùwọ́lá onígbà tí gbogbo òṣèlú àgbàpátá ìṣe arábá ni ìlànà àmàkọ́wọ́lá láyé ìdájọ́ ilẹ̀ ìdájọ́ ìdí tí màá ti lé lé tọmọdé bá ti lábẹ́ àgbẹ̀ tó kò kẹ́lẹ́ wọ́n ìdájọ́ àwọn tó tọ́ka ti pé ènìyàn ń fìyà jẹ ṣùgbọ́n tó lágbára láti fìyà jẹ nínú padà ṣùgbọ́n tí ó fìyà jẹ. وذلك بأجمع موجعه ويكون إنكار أخشلة منه فعمل عبد الذي يزال به كلمة الذي سبحانه وتعالى يقول قدام فإذا يقول له èmi ò wá jẹ́ gbogbogbò èmi ò lè kí ọ̀nà rẹ̀ tó tó lágbára sí eléyìí nǹkan náà ní ilé o nígbà mi bọ́ọ̀lù mi eléyìí nǹkan náà yá sí ọ̀rọ̀ jẹ́ yá sí àlájẹ́ òyìnbó àgbẹ̀ òyìnbó lẹ́sẹ̀ òyìnbó nínú òyìnbó àgbẹ̀ nígbà tó ti láàyè ìlànà ọkọ̀ kan. àlùwọ̀sùn ọkọ mi ìròyìn ẹlẹ́ẹ̀ka mọ̀ iṣẹ́ ẹlẹ́ẹ̀ka mọ̀ ìwà ká mọ̀ á kàn tó láti máa fi ní ìjọba wọ́n lè ní ìjọba máa ń ṣiṣẹ́ láti máa bọ̀rọ̀ àwọn tó ṣe wípé nígbà wo ìgbà àjẹ́ náà àbórí àwùjọ làwọn àwọn tó ta wọn àbáṣe ẹ̀kọ́ ìgbà ara wọn sí lójú ẹsẹ̀ ìdákàrà sábà sọ nípa àlùmá ṣíṣà òdùnmá yẹ dẹ́kun àìṣe òmìnira nù àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáì àwọn ẹ̀ṣẹ̀ tó burú púpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá a lè pè ní kàbáyé ní kàbáyé yìí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ń sanra tó ń sanra tó ń bí àwọn ẹ̀ṣẹ̀ àkọ́tà ńlá sí i kí ni ọba ni kí ni ọba ẹ̀mí ẹ̀mí tó ṣe pé ọlọ́run ṣe pípa rẹ̀ léwọ̀ wà á lọ́wọ́ lọ́wọ́ àti ìṣẹ̀yà ìṣẹ̀lára lára àwọn ọba ìsàmì láti lórí ta owó èlé ní gbígbà owó àbẹ̀tẹ́lẹ̀ dúkìá ọmọ òrùka tí kò lẹ wàtàwálé yóò fún sára fi kéèyàn sá lójú oorun láàrin ìyá rẹ wàdínà tí mo ṣe ìyàwó níyàwó nílálò ọ̀sáré kọ́tù olè jíjà àlùbọ́sùkù jíjà nǹkan onígbọ̀nba ọ̀nà kíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbàlá yẹn ní àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá. wàá máa gbọ́dọ̀ mọ̀ náà sí sábà ń sọ nípa ìwọ ẹ̀yà rẹ̀ ìyàn sí ọwọ́ àmì nítorí wọn ọkọ̀ bó ti kó sọ̀gá yọ̀ òun bẹ́ẹ̀ náà lè kó lóko àwọn òun ńláńlá bẹ́ẹ̀ náà lè kó kékeré ìlóko òun. wọ́n sábà yẹ fáwọn ìgbà fáwọn ìṣẹ́ ní àwọn táwọn nígbà tá ìyá àbí nígbà tá kékeré wọn à ní wo ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí kò bí ọlọ́run ọba kí á jẹ́ òjò wà ní ìlú bàbá òní inú ìyá wà ní ìjẹ̀rù ọlọ́run kí ló bá yẹ wàdákàrú máa ń tẹ̀lé ọ̀gá wò tún wá máa ń tẹ̀lé ọ̀gá táwọn ẹ̀ṣẹ̀ yìí ọba tí forí ń tẹ̀lé ọba yáà ní ọba oníkẹ́ni fásánà omi àgbáàdì dáríkà wọ́n wà á sàkóso wọ́n ṣàpá báwo ni wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí bọ́dọ̀ wọn ló ṣe jù yẹ báwo ló ṣe jù yẹ. wàlúùkù náà bẹ yẹ kó lọ́dọ̀ àwọn ẹ̀sìn tí wọ́n ti dá wọ́n sọ lọ́dọ̀ lọ́dọ̀ tó ọlọ́run o wàhálà tó ní ìta o ọlọ́run ìgbà ni wọ́n á mọ ilé o mati ya sewa wakikomi wanajeza kunyumba ikiwa nino aya wakati wanajeza kunyumba pale wanakujeza ni ambalo aya ni ikoka lote ilanya la yakubuna masrata ilaika onto kasama msawi maki soro ya ile ndio ndio afadhali لأنه لا يمكن أن يكون إنسانه يقول أن يقدر الحدود بالله أخلاق الملائكة يتوقع منه أنه آية ولم يسر على محمد ومن يعني لم يزلوا على خير الأمر وكأنها تواجه من يوم wọ́n ní ọ̀rọ̀ mọ́tòkò mọ́tòkò ó lè tó mú dání nǹkan àti tó mú ọ̀jẹ̀ lọ́gbọ́n tí wọ́n ti wá láyé wọn ti lè lè. yẹn ni pé láti ẹsẹ̀ to fun oje logbon wọn kì í yen ni pe yà ese ero won àlàfo ilẹ̀ kan lórí àtúntò láyé wọn ní àdàmú yẹn tó mú pé àdínáwó láàmú wọn gbàgbé làwọn láyé. ويعلم أن عظمة من أعطوه ثم كان àdàmú ní أن قرب المغفرة kí ẹ sì máa bọ̀ dàpọ̀ oríṣi ọlọ́run kó ló lè fún mẹ́ta tó bá bí bá dé ọ̀rọ̀ náà dípò tó mọ́ dára dípò ká máa tẹ̀síwájú pẹ́ẹ́pẹ́ bá dé ọ̀rọ̀ náà wọ́n taratara ìlàlẹ́ ìpìlẹ̀ àyẹ̀wò oṣù tí jẹ́wọ́ fún mi nígbà tí ó jáwọ́ wàtá ó bá ti mú mi wọn ni wọ́n máa tẹ́lẹ̀ padà lọ́wọ́ náà nǹkan tó tó bá padà lẹ́yìn bí àti màtẹ́tẹ̀ ni yẹ ti á lò lọ́yọ̀ àbáyọ̀ ìní máa ń fa àwọn ẹ̀sẹ̀ kéékèèké bí ẹ̀sẹ̀ ní ńláńlá wẹ̀ẹ̀sẹ̀ dábàá ti fa ìlà rẹ̀ wọ́n lọ sí ọ̀sẹ̀ ní kan àgbà ìní àwọn àtẹ̀yẹ ti lẹ́gàn ó tún máa ti ní pẹ̀lẹ́ kan bọ́ sí kò ní yóò gba ìdí òkú ńlá mọ̀ lọ́wọ́ ibi táwọn ìdúró sí mi nírọ̀lẹ́ ọ̀la á mọ̀ ìwájú nípa àwọn ènìyàn àbáwọn iṣẹ́ àbáwọn ìwà ètò àgbọ̀ mìíràn yìí lọ́wọ́ ìtọ́fẹ́ wà lẹ́yìn onídẹ̀ra tí òun bá kó tó lè jọ kó tó lè bá ti ọlọ́run abẹ́lọ́run àgbà láti ọ̀sán tó ṣe é lọ́wọ́ àárín ìṣẹ̀lẹ̀ láti ṣe kọ́nà tó ṣe wá ọ̀nà ọlọ́run tó lè ṣe wọ́n wá ọlọ́run tó wá wọ́n mú un kọ́nà tó ṣe wá.